ìgbà fún ẹ̀sìn yìí kí àwọn topics tó ń lò wọn tó ń lò against àwọn tó ń sọ wọn àkórí ọ̀rọ̀ tó ń lò yìí kí àwọn bàbá wa kán wá bá a sọ àwọn topic yìí gbogbo topic tó bèsè lórí kán bá a sọ ní kọ̀ọ̀kan kọ́lọ́n fún wọn sọ àdéhùn tàbí gbọ́ kọ́lọ́n fún wa gbọ́ fọlẹ̀ tó fàdọ̀ mọ́ṣúkúran wassalamu alaikum. bismillahir rahmanir rahim alhamdulillahi. والصلاة والسلام على من لا نبي بعده سيدنا محمد وعلى آله وصحبه الأخيار أما بعد نبري مكي جوكو مبتكي ملوري آه، رئيس الجلسه معالي الدكتور Ishaq Adébáyọ̀ kọ́lọ́n járe yín pẹ́ a mọ̀ yín sí Bukhari a mọ̀ dr wa Abdulhamid aṣọ ìgbàfẹ́sìn gbogbo wa táwọn ń hù iná ni kí àwa mùsùlùmí pàápàá náà ni ká máa hù léyìí tí ò lè ṣeé ṣe. bàbá fẹ́ wò ó a rí i pé ó súnmọ́ pé wọ́n ń fẹ́ láti yí alukur'ani padà wọ́n fẹ́ láti yí súnà anabiwa muhammad sallam láti yí padà ọlọ́run tẹ̀ fi yí wọnú alukur'ani pé inna nahnu nazzalna dhikr wa inna lahu lahafidhun yíyí alukur'an kò ṣeé ṣe yíyí súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí náà kò ṣeé bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ nínú alukur'an kan náà ọlọ́run ní afala yatadabbaruna alukur'an walau kana min indi ghayrillah lawajadu fihi ikhtilafan kathira ẹ jẹ́ á ronú sí alukur'an ká ka alukur'an ká rẹ̀ ká túmọ̀ rẹ̀ a rí i pé ihun tí ò ṣeé ṣe láti lè yí ni ká ní iṣẹ́ ọlọ́run ló sọ alukur'an kalẹ̀ fún anabiwa muhammad sallam àso àbá ti rí àwọn ohun tí a gbọ́dọ̀ rí àbá ti rí àwọn ohun tí ojú ò rí. àwọn ọ̀tá islam tí wọ́n pọ̀ lóríṣiríṣi tá sì mọ̀ pé ìpínlẹ̀ rẹ̀ náà làwọn garb táwa ń pè ní french ní àwọn occidental àbẹ́yìí tá a mọ̀ sí àwọn europe lápapọ̀ wọn gbogbo àwọn tí tí ń bẹ tán tí wọ́n ń bẹ lábẹ́ ogun yìí pé báwo la ṣe wọ aṣọ ìgbà fẹ́sìn wọ́n ní àwọn ìgbésẹ̀ kan lóríṣiríṣi àwọn ìgbésẹ̀ yìí náà ni àwọn àdáàfù wọn àwọn ihun tán fẹ́ láti ṣe ibi tí wọ́n fẹ́ láti dé wọ́n mọ̀ pé báwọn bá ti sáré báwọn bá ti rí àwọn nǹkan ẹni ṣe so ẹ̀sìn tí ó ń dùn mọ́ wọn ni sunna anabiwa muhammad sallam lẹ́yìn tí wọ́n ń tẹ̀lé tára wọn fi ń balẹ̀ ni bá a bá ti rí àwọn nǹkan yìí ṣe gbogbo àwọn nǹkan ni á hàndù ẹ̀ lọ́wọ́ wọn. nínú àwọn eré tí wọ́n ń sá tí ń bẹ lábẹ́ ogun yìí pé báwo la ṣe wọ kí làwọn ìgbésẹ̀ tá a fi wọṣọ ìgbàfẹ́sìn wọ́n ní ìbáhàtú rìbá ọlọ́run sọnú alukur'an ó ní wa ahallallahu albay'a wa harrama rìbá títà rírà aṣẹ́lẹ̀tọ̀ fún yín aṣẹ́ halali fún yín rìbá aṣẹ́ haramu fún yín ẹ má súnmọ́ torí pé níbẹ̀rẹ̀ ọlọ́run ní dhalika bí annahum qalu innamal bay'u mithlu riba. ogun yìí ó ti bẹ̀rẹ̀ láti àkókò anabiwa muhammad sọ̀rọ̀sẹ́lẹ̀m à ń bọ̀ wá bẹ́ẹ̀. àwọn tí gbá ni wọ́n ń sọ lórí aha wa pé bákan náà ni wọ́n rí àti rìbá àti títà rírà sọ bákan náà ni. Allahu subhanahu wa ta'ala ó fi yẹn wọn pé rárá bákan náà kọ́ lórí. Wa ahalla Allahu al-bay'a wa harrama riba. Riba àṣẹlẹ̀wọ̀ fún yín ẹ lọ́mọ bẹ́ẹ̀. So àwọn wọ̀nyí nísìnyí gbogbo bí wọ́n ṣe sọ rìbá di halal di ẹ̀tọ́ fún gbogbo ayé náà ni wọ́n ń sáré sí èyí ni kò nídìí ká tún máa mú àwọn àpèjúwe wá ihun tó pọ̀ ní inú àwùjọ táwa náà ti mọ̀ bákan náà inú àwọn àgbésẹ̀ wọn láwọn àgbésẹ̀ tí wọ́n fẹ́ fi wọ aṣọ ìgbà fẹ́sìn man'u ta'addud az-zawjat. òfin ẹ̀sìn Islam ó gba àwa mùsùlùmí láyè pé ká fẹ́ ọ̀kan ká fẹ́ méjì ká fẹ́ mẹ́ta ká fẹ́ mẹ́rin. lọ́dọ̀ tiwọn ni pé rárá. wáyé tá a bá fẹ́ méjì àbí tá a bá fẹ́ mẹ́ta àbí tí ó bá lọ mẹ́rin àyàfi ká gbàṣẹ lọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ náà so kọkùnrin kó tó lè ṣe ta'adud ihun tí wọ́n ń gbé kalẹ̀ létò tiwọn ní pé rárá yóò gbàṣẹ lọ́dọ̀ ìyàwó àkọ́kọ́ ìyàwó òkè nínà léyìí tí yóò ṣe lè ṣeé torí pé nínú alukur'an islam gbà wá láyè kùránì fi hàn pé fankihu ma taba lakum minan nisa mafna wa thulatha wa ruba' so fa in khiftum alla ta'dilu fa wahida bí kápá ò bá sí láàfẹ́ ọ̀kan so islam fàyè gbà wá bá a bá wá wò ó wọ́n ní ká gbàṣẹ lọ́dọ̀ yàwó kínní bá a bá rí ibi tí wọ́n lọ ń bẹ̀ á rí i pé wọ́n ti ń gbé wọ́n fẹ́ sọ ọkùnrin di ẹrú obìnrin èyí nìna ló ń fà á lónìí náà làwọn kan tún sọnù wọn pé ọ̀rọ̀ kọ̀wámà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ni pé ọkùnrin náà ni aláṣẹ lórí aya rẹ̀. so wọ́n tún gbégbèsè bákan náà pé ara ọ̀wá máa nì ó yẹ ká yọ kó lára ọkùnrin torí pé lópin ìgbà tá a ti róbìnrin tó ti lágbára tó ti nímọ̀ tó ti ní graduate tóun náà tó ti dèyàn nú àwùjọ ọ̀wá máa nì pé ọkùnrin ó máa jẹ́ aláṣẹ lórí obìnrin á ṣe kínni á gbà lọ́wọ́ ọkùnrin so obìnrin ó lè máa lo láìfẹ́ bó ṣe wù ú léyìí tí ò bá ìsìláàmù mu kódà kò bá làákàyè mu. bákan náà nínú àwọn àgbésẹ̀ wọn i'tibar hijab al-mar'a hijab al mas'ala hurriya shakhsiya ọ̀rọ̀ nípa hijab lóòótọ́ ó ti wáyé àmọ́ ìmẹ̀nùbá níwọ̀nba so wọ́n ní ọ̀rọ̀ nípa hijab ni kò kí ń ṣòro ẹ̀sìn bó bá ṣe ru obìnrin náà ni ó ṣe ah, la amran shar'iyya ọ̀rọ̀ nípa hijab kò jẹ mọ́ alukur'an àti sunna anabiwa muhammad sallam fahadà yarji'u ila taqalidi wal a'raf ẹ̀rí so ó dìpẹ́ndì báwọn obìnrin kọ̀ọ̀kan ṣe múra ní ìlú kọ̀ọ̀kan abu huraira àyùbẹ́ ẹ̀kọ́ lọ sínú alukur'an ọlọ́run fi wọnú alukur'ani pé nígbà tí ń pàṣẹ fún anabiwa muhammad sallam pé yá ayuha nabiyu kulli azuwajika wa banatika wa nisa ilmuminin yudnina alayhinna min jalabibihinna. èyí ni jẹ́ àṣẹ àyà àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fi ń pa anabiwa muhammad sallam tó fi ń pa láṣẹ tó kó pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ àtàwọn obìnrin rẹ̀ àti gbogbo àwọn obìnrin mùsùlùmí pátá pé kó pè wọ́n sí lílo hijab àlàyé ti wá ń bẹ̀. báwo ni a ṣe gba hijab lára obìnrin bá a bá ti gba hijab lára obìnrin mùsùlùmí alhamdulillah so ibi tá à ń lọ àti débẹ̀ nìyẹn. àwọn olùmọ̀ nígbà tá à ń ṣèwádìí wọ́n ní tá a bá lọ wọnú tírà kan tó ń pè ní la yakdhibu tarikh pé ìtàn ò kí ń purọ́ a rí i pé ìmúra tiwọn náà nímúra hijabu ni táwa mùsùlùmí tá a mú lẹ́nìí tí wọ́n fẹ́ ká mú ni iná ni ìmúra tiwọn tẹ́lẹ̀ rí wọ́n ní ká lọ wọnú tírà ni so gbogbo dáadáa tí ń bẹ lára mùsùlùmí tá a jogún nínú súnà anábìwá muhammad sallam báwo làwọn ó ṣe paná àwọn oore ni tí ń jẹ́ ogún tá a jẹ lọ́dọ̀ anábìwá muhammad sallam kásìmọ́ gbàgbé ni pé obìnrin. nisful mujtama ìdajì àwùjọ lóbìnrin kódà àwọn kan ní àwùjọ lódìdí lóbìnrin torí pé tí obìnrin bá ti dáa àwùjọ ó dáa àmọ́ tá a bá róbìnrin kan táyé ẹ bá bàjẹ́ a rí i pé gbogbo àwọn tóbìnrin ní tí ó máa product yóò rú bákan náà nínú àwọn ìgbésẹ̀ wọn wọn ní gbogbo ohun tó jẹ́ àwọn ayatul jihad àwọn aya tó ń sọ̀rọ̀ nípa jihad jihad jihad nínú alukur'an àwọn aya yìí báwo ni wọ́n ṣe yọ àwọn aya yìí kó nínú alukur'an tí ò ní sí nínú ẹ̀ so ká má rí ohun tí ń jẹ́ jihad nínú alukur'an mọ́ ẹ bá wá bí wọ́n pé nítorí kí ni àwọn nítorí pé ẹ ká mọ bá kó má yà yóò máa nítumọ̀ pé terrorism ni àwa ẹ mùsùlùmí. káwá bèè lọ́dọ̀ wọn pé kí ló fà á tí àwọn àyàtú jihad tó fi ń bẹ nínú alukur'an kí làwọn ohun tó fa àyà yìí torí pé àkọ́kọ́ àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nípa jihad ó ní sábàbí àfáàwá ibnu kathir nínú tafsiri rẹ̀ ó ní nígbà tí àwọn kèfèrí tí wọ́n ń da anabiwa muhammad sallam tí wọ́n ń da láàmú wàhálà pọ̀ wọ́n fún láyè wọ́n fitinẹ lọ́tún wọ́n fitinẹ lọ́sì ọlọ́run wá yọ̀dá fún wọn nábì àtàwọn sàhábà pé níbi tọ́rọ̀ dé yìí ẹ ṣe hijira níbi tọ́rọ̀ dé yìí ẹkún lù àwọn kan lọ sí Habash àwọn kan lọ sí alimadinatu alimunawọrọ lẹ́yìn ìgbà náà ni ọlọ́run ọba sọ àyà jihad kalẹ̀ láti fi protecti dáwà torí pé gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ọ̀nà àbí ló ní òfin tó fi ń tọ́jú ìlú rẹ̀ tó fi ń dáàbò bo ìlú rẹ̀ so àyà yìí ọlọ́run sọ̀ka ọlọ́run sọ̀kalẹ̀ kó ba lè máa jẹ́ ìdáàbòbò fún Islam kó ba lè máa jẹ́ ìdáàbòbò fún dáwàtú rasúlì sallallahu alayhi wa sallam kí wàá ní àyà náà. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير a fún àwọn àlìhùmà wa láṣẹ a fún àwọn àlìhùmà rẹ láṣẹ pé látẹ̀yìn tòní lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba gbogbo ẹni tí ò bá ní jẹ́ kí islam ráyè gbogbo ẹni tí ò bá ní jẹ́ kí ìdáwà tèmi ọlọ́run ọba kó lọ òkè nísìn àfúnyọ̀dá pé kẹ́ ẹ máa bá wọn jà so kì í ṣe pé láti bẹ̀rẹ̀ ni wọ́n ti fún lọ́lọ́run ti fún ànábì yọ̀dá pé kó máa bá àwọn ọ̀tá ìsìlámù jà rárá nígbà tí ìnira pọ̀ ni àṣẹ yìí ṣẹ̀ṣẹ̀ wáyé bákan náà nínú àwọn ìgbésẹ̀ wọn láwọn eré tí wọ́n ń sá ni pé taghyirul manahij ay manahij ta'lim. طبقا لسياسة تجفيف المنابع الدينية عند الناس àwọn ètò ẹ̀kọ́ báwo ni a ṣe yétò ẹ̀kọ́ padà láwọn ìlú kọ̀ọ̀kan pàápàá jùlọ gbogbo ìlú tó bá ti jẹ́ ìlú lárúbáwá àbí àwọn ìlú tó bá ti jẹ́ ìlú ẹ̀sìn nínú àwọn ààyè tí wọ́n ní ká ṣàlàyé èyí jọ kàn ń bẹ̀. káyé tó ẹ̀kọ́ padà wọ́n ní kó yé wa pé siyasatun kufuriya ètò àwọn kèfèrí ni ètò yìí ó sì ti ń bẹ láti àkókò anabiwa Muhammad sallam nígbà tí àwọn ọ̀tá Islam tí wọ́n fẹ́ kí dáwà anabiwa Muhammad sallam kó lọ òkè débi pé wọ́n hànà dáwà gbogbo ẹni ó bá wá Mẹ́kà nínú àwọn alálàájì báwo ni àgbọ́yé dáwà ò ṣe wọ́n gbogbo ẹni ó bá wà nulẹ̀ báwo ni ìpèpè lọ síbi ojú ọ̀nà ọlọ́run báwo ni àwọn pèpè ni tí ò ṣe ní dọ̀dọ̀ wọn so irun tó ti ń ṣẹlẹ̀ bọ̀ ni láti àkókò anabiwa muhammad sallam àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run ọba ti anabiwa muhammad sallam ó lẹ́yìn débi pé nígbà tí ń bẹ láyé gan gbogbo àwọn ọ̀nà àwọn àṣàlíb àwọn ìgbésẹ̀ tí wọ́n fi pa náà islam náà ni wọ́n gbé kalẹ̀ ẹ̀rí wọ́n a máa fìgbà míì fi dẹ́rùbà àwọn sàhábà wọ́n a máa fìgbà míì fi dẹ́rùbà anabi wa muhammad sallam àbí bẹ́ẹ̀ kọ́ àtẹ̀rìgìb kan fowó tán pé wá á fún kan báyìí àbí bẹ́ẹ̀ kọ́ alimkọ́tọ́ àtúntò ìtìsọ̀dí àǹkárá báyìí ṣe àbí bẹ́ẹ̀ kọ́ alistihza ẹ̀rí wọ́n a máa fi àwọn mùsùlùmí ńgbà náà wọ́n a máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ gbogbo àwọn ìgbésẹ̀ yìí wọ́n fẹ́ fi paná ìpèpè anabiwa muhammadu sallam lọ sójú ọ̀nà ọlọ́run ni pẹ̀lú bẹ́ẹ̀ náà kọ́ ọlọ́run ò gbà fún wọn anabiwa muhammadu sallam lẹ́yìn ìgbà tí ó papòdà dáwà ó ń lọ sókè gbogbo ẹ̀ náà ó ń lọ bó ṣe rí àmọ́ iná ni tó ti ń bẹ lẹ́gbàá náà àwọn ọ̀tá ìsìláàmù láwọn tó ń bẹ́ẹ̀ lẹ́nì àwọn náà tún gbà ọlọ́run sọ báyìí nínú alukur'an pé walan tarda ankal yahud wala nasara hatta tattabi'a millatahum tilka amaniyuhum yahudi àtàwọn nasara wọn ní ṣe tí tí ànábì láyé pé wọ́n gbà fún wa wọn ní gbà fún wa ó yẹ ká mọ̀ bẹ́ẹ̀ lónìí siyasatu تغيير مناهج التعليم àbí تجفيف المنابع الدينية pé ká yọ àwọn nǹkan kù nínú ètò ẹ̀sìn nínú ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn àbí láwọn ìlú tó ṣe ká ní pé àmọ̀ lárúbọ́ tó ṣe ká ní gbogbo ohun tí wọ́n ṣe ń bẹ̀ nǹkan ẹ̀sìn ni níbo ni wọ́n ń lọ kí ni wọ́n ń fẹ́ gan-an kí lòró ń gba wọn. àdáàfù hadhihi alharaka àwọn tó fẹ́ wọ aṣọ ìgbàfẹ́sìn ihun tí wọ́n ń fẹ́ ni pé as-saytaratu àwọn mọ́sálásí gbogbo báwo làwọn ó ṣe ní kápá lórí ẹ̀ débi pé àṣẹ tàwọn kó máa dí àwọn mọ́sálásí káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ ìgìlẹ̀ àkùhà bóyá kátẹ̀ tí gbogbo ohun tó ń jẹ́ àwọn mọ́sálásí kàtì. bákan náà gbogbo àwọn tírà kéékèèké tí wọ́n ń pín fún wọn láti sáúdí tí ń wá káàkiri àbí tí ń wá látàwọn ilẹ̀ lárúbáwá kó tó jáde àwò náà tó bá dọ́gba máwọ tó bá dọ́gba máwọ tá à ń fẹ́ àfihàn lẹ̀ kẹ́ fi ránṣẹ́ bí ò bá sì dọ́gba fún wa á ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ má fi ránṣẹ́. bákan náà àwọn ètò ẹ̀kọ́ láwọn skul láwọn ilé ẹ̀kọ́ ẹ̀sìn kí ló yẹ kí láwọn nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́ àwọn ọmọ àwa náà látò nǹkan báyìí ẹ kọ́ wọn nǹkan báyìí ẹ má kọ́ wọn gbogbo àwọn ẹ̀kọ́ tán bá ti rí pàkó àwọn ọmọ tí ẹ̀sìn tí ó fi lápa lára wọn ẹ̀rí wọ́n máa sọ fáwọn ìlú ní pé kí wọ́n kí wọ́n yọkù gbogbo àwọn nǹkan yìí náà ni àwọn èròǹgbà wọn ní ihun tí wọ́n ń fẹ́ kó ṣẹlẹ̀ fún àwa ara wọn tí ò ń ṣe àwa mùsùlùmí wọ́n ní ká pé ogun yìí nẹ́ṣẹ́ atfilgarb ẹ̀rí àwọn ọ̀tá Islam láwọn yúróòpù láwọn funfun ibẹ̀ yẹn náà ni iná yìí ló ti ń ṣe kíni ló ti ń ṣe débi pé ní Pakistan president e, ọ̀kan náà president tó kọjá nígbà ni à ń pè ní Musharraf nígbà tóun bẹ́ńbẹ́ àwọn ilé ẹ̀kọ́ kan wà tó mọ̀ pé ilé ẹ̀kọ́ ẹ̀sìn ni àwọn ilé ẹ̀kọ́ yẹn ń gbà yẹn ó tì tàbá ṣèwádìí àrì bákan náà nínú tí wọ́n fẹ́ fún Islam إغراق المجتمع في في الرذائل الأخلاقية وتوسيع دائرة دائرة الانحلال الخلقي من خلال الأفلام والمسلسلات التي تدعو إلى ذلك بابا ولوني bẹ́yìn bá gbé Facebook àwọn nǹkan rádaràdán ni ó máa wá lọ́tún lọ́sì bẹ́yìn bá ní receiver ńlẹ́ tí ò bá fètò sí i báwọn ọmọ bá ti ń ṣí àwọn ìwòkíwò náà ni àwọn ọmọ máa wò àbí láàmú ṣí gbogbo àwọn nǹkan yìí wọ́n ní ká lọ́ọ́ máa mọ̀ dájú pé ogun ni tí ó fèsì àwa mùsùlùmí ẹ̀rí lábẹ́ bẹ́ẹ̀ anabiwa muhammad sallam inú hadithi abdullah ọmọ umar radiyallahu anhuma ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati so kálukú wa adẹranjẹ ni wa so ó yẹ ká mójútó responsibility wa nínú àwùjọ nínú ilé torí kí àwọn ogun yìí kó má kó àwọn ọmọ wa lọ síbi tí a fẹ́. lábẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ohun tí wọ́n ní kí a ṣàlàyé tí ó ń bẹ lábẹ́ ìgbésẹ̀ àbí ogun àwọn tó fẹ́ wọ aṣọ ìgbà fẹ́sìn àwọn nǹkan pọ̀ lóríṣiríṣi bàbá rẹ̀yìn bàbá rẹ̀yìn tó jalè nínú Islam Qur'ani ni asariku wasarikọ faqta'u aydiyahuma Al-Qur'ani ni azaniyatu wazani fadlidu kulla wahidin minhuma mi'ata jalda. wọ́n ní gbogbo àwọn ogun àwọn ìbáwíìnì tó jẹ́ sẹ̀ríà tí ń bẹ nù òfin ẹ̀sìn Islam tí ń bẹ lákọlẹ̀ nù Al-Qur'an tá a sì rí lákọlẹ̀ nù sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé tó ṣe ká ní pé báwọn ìbáwíìnì bí kéèsì ìnì tó nídìí ìbáwí tó bá dé ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ànábì òkú ṣe rahma fún àwọn ẹlẹ́ṣẹ̀ tá a sì pé ẹ̀sìn Islam ẹ̀sìn rahma ni ẹ̀sìn kẹ́ni lóòótọ́ ni ọlọ́run ni wa ma arsalnaka illa rahmatan lil alamin al-Islam dinu tasamuh al dinu adala al eh, dinu rahma dinu al-afu aṣàmójúkúrò bẹ́ẹ̀ ṣe sọ àmọ́ wọ́n ní ọ̀rọ̀ ni ó yẹ ká fi yé wọn pé ètò ń bẹ́nu ẹ̀sìn Islam pípọ̀ torí pé bá a bá fi yé wọn wọ́n máa ro nǹkan míì sí a mùsùlùmí wọ́n máa ro nǹkan míì sí Islam débi pé tá a bá ṣàlàyé ẹ̀ kó yé àwọn ọmọ kó yé àwa tá a jẹ́ àdìmúmọ anabiwa muhammad sallam kódà àwọn aburú ni ó lè ṣe kí ni ó lè sun wa débi tí a fẹ́. nínú àwọn àlàyé tí ó wá lábẹ́ èyí tí a sọ yìí wọ́n ní tí àwọn kéèsì ni tí ó bá dé ọ̀dọ̀ anabiwa muhammadu ó ní ìgbésẹ̀ tí anabi ó gbé àwọn ahadith ó wá lóríṣiríṣi tí ń ṣàlàyé ibi tí adé yìí rahma ẹ sọ pé ẹsìn islam ẹsìn rahma ni ẹsìn àánú ni bẹ́ẹ̀ ni wọ́n ní sẹ̀ríyà ni tá a fẹ́ dá fún ẹlẹ́ṣẹ̀ rahma gan ni rahma ni fún àwùjọ lápèjúwe lásàmìhàlọ́ ọmọ mùsùlùmí lóbìnrin ti ń lọ ti ń bẹ lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ nìkan àwa rí mùsùlùmí kan tó mú tó ṣe kíni tó ṣe àṣemáṣe pẹ̀lú ẹ̀. nígbà tí ó ṣẹlẹ̀ ẹjọ́ yìí wá dé ọ̀dọ̀ àwọn olùdájọ́ tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní ṣe ká fi ilẹ̀ ni bá a bá ti rárí dájú àyàfi kó ká dá sẹ̀ríà fún torí pé ní àsìkò anabiwa Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin kan láti inú ran Makhzumiya nígbà tí ó ṣe àṣemáṣe ẹ̀rí pé ó jalè ó wá jalè wọ́n wá lọ mú sí lọ́dọ̀ anábìwa Muhammad sallam nígbà tí wọ́n mú débẹ̀ àwọn kan wá débẹ̀ wọ́n ní ah, ya Rasulullah jẹ́ òní filẹ̀ ní ọjọ́ náà anabi wa muhammad sallam ó kọ̀ fún wọn débi pé ó ní kódà tó bá jẹ́ fatima ọmọ mi náà ló jalè ni sẹ̀ríà tí ń da fárábìnrin yìí ẹ̀ń da fún bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹjọ́ ọ̀dọ́dọ̀ mi ó yẹ kẹ́ mọ̀ pé ń da sẹ̀ríà bẹ́ẹ̀ bá fẹ́ kí n dá sẹ̀ríà so ẹ má jẹ́ kí ẹjọ́ kó tèmi anabi muhammad sallam wọ́n wá ní irú àwọn tó fẹ́ wọ aṣọ ọgbà fẹ́sìn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ á sọ fáwọn náà pé ká ní obìnrin yín níyà yín àbẹ́gbọ̀n yín lóbìnrin àbọ́mọ yín lóbìnrin ni wọ́n ṣe irun tí ò da pẹ̀lú ẹ̀ wọ́n ní kódà yóò ta yín lára ju ẹlòmíì lọ kódà ẹ ti dá sẹ̀ríà fún wọn kí ẹ tó fi wọn ránṣẹ́ sí ọ̀dọ̀ àwọn olùdájọ́ ẹ̀sìn so sẹ̀ríà dídẹ́ẹ̀nì nínú ẹ̀sìn Islam rahman yóò máa jẹ́ fún umma torí pé yóò máa jẹ́ ìṣọ́ fún gbogbo umma ni nígbà tá a bá ti mọ̀ pé sẹ̀ríà wà àso ẹnìkan ò ní fẹ́ ṣe iṣẹ́ ẹbí dépò pé yóò wá jìyà ẹ̀rí bákan náà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ṣe ohun tí ò dáa níta dájọ́ fún yóò padà máa jẹ́ àkàfàrà fún òun náà èyí ni jẹ́ èsì tí ó wá ní abẹ́ ọ̀rọ̀ ni. èyí tí ó wá popular ní àkókò tí a wà yìí nísìnyí tó ń jẹ́ ogun hamla dídúnà ogun tí àwọn ọ̀tá Islam tí wọ́n fẹ́ fi pa súnà rẹ̀ súnà anabi wa sọ̀rọ̀ sálàm gbogbo wa náà la mọ̀ àmọ́ Bukhari àmọ́ Muslim tá a bá ní al-Imam Bukhari nísìn àmọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ bá a bá ní al Muslim àmọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn teslam wọ́n bá bíi pé wọ́n ní gbogbo àwọn ahadis tí ń bẹnu Bukhari àwọn àdísì tí wọ́n hun ni àwọn àdísì tí ọ̀pọ̀ rẹ̀ tó ń jẹ́ dáparọ́mà anabiwa Muhammad sallallahu alaihi wasallam ni ṣé àwọn teslam tí ń sọ̀rọ̀ yìí ṣáà fi wọ́n lẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ yẹ kí a ṣe àlàyé fún wọn bákan náà wọ́n bá débi pé Bukhari gan kò gẹ́tì ààrẹ Allahu Akbar àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọlọ́run sọ nú alukur'an ó ní wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun a mẹ́nuba imaamu wa Bukhari a sì mẹ́nuba sọ̀híhà Bukhari láàfin ma bó ṣe yẹ kí a máa fún irú àwọn ẹni bẹ́ẹ̀ ní èsì àkọ́kọ́ ń bẹ̀ wa Bukhari a gbọ́dọ̀ pé àfẹ́ẹ̀sì ni gbogbo ogun tí wọ́n fi ń kan Bukhari lẹ́nìí ogun tí gbogbo wa tá a jà ni láwa tá a bá ti jẹ́ mùsùlùmí tá a mọ̀ pé inú àlìyúmọ̀ anábìwá sọ́sẹ́lẹ̀m là ń bẹ. wọ́n sì ní ogun yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti ń bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ tí ó ti ń wáyé ibi tí wọ́n sì ń lọ ni pé sunna anabi wa muhammad sallam báwo ni ó ṣe lọlẹ̀ àfẹ́gbọ́n tí ń jẹ́ sunna ma ẹja bí lọ́dọ̀ wọn náà pé kí ń jẹ́ sunna wọn bá lọ wádìí àlàyé sunna náà kan tó máa sọ̀rọ̀. ìmáàmù wa bukhari ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ òun gangan ó sọ̀rọ̀ ó fi jẹ́rìí ara rẹ̀ أني رأيت النبي صلى الله عليه وسلم وكأنني واقف بين يديه وبيدي مروحة أذب بها عنه فقال لي أو فسألت بعض المعبرين فقال لي أنت تذب عنه الكذب فهو الذي حملني على إخراج الجامع الصحيح ó ní mọ̀rí ànábì wa muhammed sọ̀sẹ́lẹ̀m mọ̀rí lójú wọn mo wá rí i pé mo mú ihun táwa ń pè ní àgbẹ̀bẹ̀ mo mú dání mo fi ń fatẹ́gùn fún bíi pé mo ń lé jìnnà sí ànábì muhammed sọ̀sẹ́lẹ̀m mo wá bèè lọ́dọ̀ àwọn tí wọ́n máa látú àwọn ní nǹkan ńlá lórí a jẹ́ pé o gáàdì fànàbì ni gbogbo ẹni tí ó bá parọ́ sànàbì àbí yóò dá àdáparọ́ kan sànàbì ó máa ṣe kínni ó máa tì wọ́n ó máa kọ̀ fún wọn. ó ní aláàní tóun lá iná ni ihun tí ó móhun ṣiṣẹ́ lórí yíyọ Sahihu Bukhari jáde aljami sahih. أكنا نعم بكنا أني وضعت في كتاب الصحيح أني ما وضعت في كتاب الصحيح حديثا إلا اغتسلت قبل ذلك وصليت ركعتين تنبقى حديثك إنه حديث تنبقى البخاري ìwẹ̀nà lẹ́yìn náà ń sì yan rákà méjì káwárí ìmáàmù Bukhari wọ́n ní lọ́dọ̀ àwọn àfáà púpọ̀ tí yòǹkà wọn jẹ́ ẹgbẹ̀rún àbí ó lé kódà gbogbo àwọn àfáà tí wọ́n mọ Bukhari nígbà tí ń bẹ àtàwọn àfáà tí wọ́n mọ̀ lẹ́yìn ìgbà tí ó sí wọ́n mọ̀ pé aṣíwájú ni débi pé ọ̀pọ̀ nú àwọn àfáà wọn a máa pè ní amirul mu'minina fil hadith aṣíwájú àwọn mùmìnì nínú hadith bákan náà àwọn àáfàá pípọ̀ nínú àwọn àáfàá àgbàtàmà náà ni wọ́n kéwú lọ́dọ̀ Bukhari gẹ́gẹ́ bí Muslim ọmọ Hajjaj bákan náà àti Khuzaima àti At-Tirmidhi gbogbo àwọn àáfàá ni láwọn àfẹ́sìn wọ́n jẹ́rìí pé Bukhari ọlọ́run fún ní ọpọlọ ó ní kú wọ́tù dákìrọ̀ débi pé kú wọ́tù dákìrọ̀ ọpọlọ tó ń fún tọ́lọ́hún fún ni fáàmù ni iná ní ń jẹ́ ìtọ́ka kan pé ọlọ́run ọba yẹn Bukhari láti fi jẹ́ gáàdì fún súnà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáà tí wọ́n ṣẹ̀mí lápò rẹ̀ inú wọn ni rọjá bùn rọjá ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní fadlu muhammad bùn ismail alal ulama kárí ọlá tí ń bẹ fún ìmáàmù wa muhammad ọmọ ismail tá a mọ̀ sí ìmáàmù bukhari lórí gbogbo àwọn àfáà ka fadli rijali ala nisa ẹ̀rí ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún àwọn ọkùnrin lórí tani lórí àwọn obìnrin ni. nígbà tí ó sọ̀rọ̀ ni arákùnrin kan wá ń sọ báyìí pé ya aba muhammad kullu dhalika bimarra ṣé bukhari náà ni gbogbo eléyìí tọ́ sí faqala rọjá ọmọ rọjá wọn sọ báyìí pé huwa ayatun min ayatillah ó ní kó lọ yé yín pé Buhari tí gbogbo yín tẹ̀ ń fẹnu kan ni àmì kan ló jẹ́ nínú àwọn àmì ọlọ́run ọba yẹ́mísì aláàdọ́rì àrùn tó rìn lórílẹ̀. bákan náà Muhammad bin Ishaq ibn Khuzaima òun náà sọ báyìí ó ní ma ra'aytu tahta adimi sama a'lam hadithi. بحديث محمد صلى الله عليه وسلم وأخفض له من محمد بن إسماعيل لا لابا سما لوريلي ميو تي ريني كان توني ما نكبا حديث توتو إمام بخاري بكنا إمام ونووي رحمه الله أني اتفق العلماء رحمهم الله على أن أصح الكتب بعد القرآن الكريم الصحيحان gbogbo àwọn olùmọ̀ lágbàáyé wọ́n gbà wọ́n sì jẹ́rìí pé tíra tó fi lálàáfíà jù lẹ́yìn alukur'an náà ni tíra ìmáàmù wa Bukhari àti Muslim imaamu wa dábì òun náà sọ báyìí ó ní wa amma jami'u sahih fa ajallu kutubil islami wa afdaluha ó ní kẹ́ẹ̀rí tíra imaamu bukhari tá a mọ̀ ní iná ni tíra tó fi ọlá nínú islam ó dà òun náà ni tíra tó fi ń lóore jù nínú islam so ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n fi yin bukhari èyí ni tọ́ka sí pé gbogbo ohun tí àwọn ọ̀tá Islam àbí bẹ́ẹ̀ kọ́ lónìí àwọn àfáà tó ń sọ̀rọ̀ sí Bukhari torí pé a rí i pé ọ̀pọ̀ èèyàn náà ló ń sọ̀rọ̀ sí lọ́tún wọ́n ní wọ́n béèrè lọ́dọ̀ arákùnrin kan pé arákùnrin ni ó lọ tọ̀ sínú omi zemzem wọ́n béèrè lọ́dọ̀ rẹ̀ pé kí ló bá tó lọ tọ̀ sínú omi zemzem ó lè mí náà ń fẹ́ káyé mọ̀ òun ni so ọ̀pọ̀ nú àwọn àfáà tó ń sọ̀rọ̀ sí Bukhari lẹ́nìí ọ̀pọ̀ náà nínú wọn wọ́n ń fẹ́ káyé mà wọn àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì náà bóyá nítorí owó tí ó gbà àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì náà bóyá nítorí pọ́rọ̀ òye àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì náà bóyá torí pé mo sáà fẹ́ tẹ̀lé ìfẹ́ inú mi náà ni mo wọn ṣe gbogbo rákàràkàn ni so àfihàn ayé wọn pé ìmáàmù wa Bukhari ó jìnnà sí gbogbo ohun tí wọ́n rò kódà àáfàá wa Ibn Baz nígbà tí wọ́n bèè lọ́dọ̀ rẹ̀ nípa tírà Bukhari àti Muslim ó ní masha Allah ó ní tírà ó ní gbogbo àdìsí ti bẹ́ẹ̀ àdìsí tí ó lálàáfíà ni ó ní inú Muslim nìkan lòun fẹ́ rí pé àdìsí kan wà nú ẹ̀ tí ó ní àtúnṣe díẹ̀ ẹ̀rí bákan náà nínú àwọn olùmọ̀ bákan náà àfáà wa Dr. Umar Hashim ní ìlú Misra tó ń jẹ́ amid al-azhar sabiqan òun náà sọ̀rọ̀ ó ní tíra sahih al-bukhari òun kà báyìí mọ iye ọdún lẹ́yìn ìgbà tóun kà òun tún gbìyànjú láti ṣe ṣẹ́rìfù rẹ̀ ẹ̀rí kẹ́yìn kan wá sọ fóun nísìnyí pé gbogbo àwọn àdìsí ti ń pé àdàpà ọ̀rọ̀ ní sànẹ́bì onírara àdìsí gbogbo ti ń bẹ́nu bukhari àdìsí tí ó lálàáfíà ni tàbẹ́ẹ̀ ogun yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìgbésí àwọn ọ̀tá yìí lórí ohun tí wọ́n ń sọ sí Bukhari tirani Sahihul Bukhari àbí ohun tí wọ́n ń sọ sí ìmáàmù Bukhari lára ká mọ̀ pé hiya hamla dídú asunna anabawiya kò dàrú pé ogun ni wọ́n fẹ́ fẹ́mi ti sunna anabiwa Muhammad sallam ni àwọn olùmọ̀ wọ́n tún fi yí wa pé látàná láti jẹ ẹ̀ta láti jẹ ẹ̀rin fi dèní irú tírà tó lọ́lá bíi Bukhari àti ìrì kò sínú àwọn mọ́sálásí bí wọ́n bá sọ wọ́n ní rọ̀wáwòrò Bukhari náà ni inú àwọn ilé kéwù inú àwọn àlàkọ́ gbogbo ẹ̀ káàkiri so ọlá Bukhari ó ti ju gbogbo èyí ń lọ so ká lọ mọ àmọ̀dájú ká sì fi yé gbogbo àwọn ọmọ pé Bukhari àti Muslim bí wọ́n ṣe jẹ́ fún Islam ká fi yé àwọn jàmá ká fi yé àwọn umma torí kí ìgbésí àwọn ọ̀tá ni kó bá lè má ṣe kínní kó má bàa ṣe lórí àwa tá a jẹ́ àlùmọ̀ anabiwa musasalam. bákan náà wọ́n ní ká mẹ́nuba pọ́ǹtì kan ká ṣàlàyé ẹ̀ lóde tòní lákòókò tèní a rí i pé ọ̀pọ̀ nú àwọn mùsùlùmí a máa tọpinpin àwọn àṣìṣe wa lọ́tún a máa tọpinpin àwọn àṣìṣe wa lọ́sì wọ́n ṣáwọn kìíní nì ṣó sì dáa bá ẹ̀sìn ìsìláàmù mu wọ́n ní kí a rori sí àwọn kìíní nì tí a bá rí inú àwọn olùmọ̀ ó jẹ́ àwọn àfáà súnà àbáwọn àfáà dáadáa nínú àwùjọ tí wọ́n ṣe àwọn àṣìṣe ẹ̀rí léyìí tó pọ̀ lónìí náà ni pé a máa rí i pé àwọn kan ó dìde wọ́n á máa bú wọn wọ́n á máa sọ̀rọ̀ sí wọn lọ́tún wọ́n á máa sọ̀rọ̀ sí wọn lọ́sì èyí ni wọ́n ní ihun tí ò dá ni bẹ́ẹ̀lì làbúdà mi nàlẹ́ àdàbẹ̀ wà rìfkẹ̀ fi fi nùsà bàyà ni lẹ́kàtọ̀ ó yẹ ká ṣàlàyé ká ṣàlàyé àṣìṣe ènì níwọ̀nba tá a bá sì fẹ́ sọ̀rọ̀ àyàfi ká fi ẹ̀kọ́ fi sọ ọ̀rọ̀ ẹ̀rí ó ní ọgbọ́n tá a fi sọ̀rọ̀ kó dànù alukur'an ọlọ́run ní wajadiluhum billati hiya ahsan èyí ni láwọn tí ò kí ń ṣe mùsùlùmí ni kí ló wá kù fáwa tá a jẹ́ mùsùlùmí so àwọn àṣìṣe bá sọ ó ní bá a ṣe sọ a gbọ́dọ̀ sọ ká tajú ẹ̀là a gbọ́dọ̀ sọ ká fi dá fìtínà lẹ̀ a gbọ́dọ̀ sọ ká mọ wá bú àwọn àáfàá láwọn àáfàá dáadáa nínú àwùjọ wọ́n ní kódà tá a bá wọnú àwọn tíra lóríṣiríṣi ẹ̀rí tajid al-a'immata al-khuffaz á rí àwọn àfáà láwọn àfáà gidi tí wọ́n ṣàwọn tíra tí wọ́n bá ń wo tíra àwọn ọmọ ìyá wọn àbáwọn aṣíwájú wọn àbáwọn tó kéré sí wọn wọn a máa sọ báyìí pé à lágbájá sọ báyìí ó sọ báyìí afallahu anhu à ohun tí lágbájá sọ yìí tán bá rí i pé ó ní khalal díẹ̀ ó ní problem díẹ̀ ó látúnṣe wọ́n ní à ah, kọ́lọ́n bá wa ṣe àmójúkúrò fún ẹ̀rí wọ́n wá sọ báyìí pé fi kíláàmì hinavor bíi pé àtúnṣe wà níbi ihun tí àáfàá nígbàjá sọ ni ẹ̀rí pé ó kù díẹ̀ káàtó wọ́n sì ní rahimahullah kọ́lọ́n bá wa kẹ ẹ̀rí kódà anabiwa muhammadu sallam nígbà tí ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ẹni tó yọ̀dá fún àwọn tàwọn láàrin àwọn kan ẹ̀rí nínú àwọn sàhábé tí wọ́n gbọ́dọ̀ jáde kó mọ́kàgbà náà ẹ̀rí tí anabiwa muhammad sallam àwọn wọ̀nyí wà lọ́ba wọ́n ní àkó fáwọn yọ̀dá káwọn jókòó anabi ni wọ́n jókòó lé ẹ̀rí so nígbà tí allah subhanahu wa ta'ala tí ó dáhùn ó ní afọlọ́hu anka lima adintalahum so kọlọ́nba wa kọlọ́nba ni sàmójúkò fún ẹ lórí fúnfún wọn níyọ̀dá ni lẹ́yìn náà ọ̀rọ̀ tọ́lọ́hún fẹ́ sọ lẹ́kẹ̀yìn èyí ni wọ́n wáyé wọ́n fẹ́lẹ́ yẹn náà fi hàn wá pé kó máa jẹ́ ẹ̀kọ́ fún wa so láti ọ̀dọ̀ allah subhanahu wa ta'ala sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ká ka àwọn tírà púpọ̀ láwa tá a jí àfa lóde ní pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ta kàn ń bú àwọn èèyàn ta kàn ń bú àwọn èèyàn ọlọ́run a rí i pé nínú àwọn tírà àwọn àfáà láàrin ra wọn síra wọn ohun tá à ń pè ní al-adab ẹ̀rí ẹ̀kọ́ àti àtàwádùn ìbọ̀wọ̀ ń ní àárín wọn tajidul ihtiram wa taqdir wal ijlal wọn a máa fúnra wọn lọ́wọ́ ẹ̀rí láàrin ra wọn síra wọn ẹ̀rí وكان يلتم يلتمسون لإخوانهم العذر wọn a sì máa wá àwíjàre fúnra wọn ẹ̀rí tí àwọn ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ èyí ni ohun tí àwa tòde tòní tá a gbọ́dọ̀ sọ torí pé ẹ̀sìn Islam dínul afu ni ẹ̀sìn àmójúkò ni bá a bá sì wo súnà látòkèdélẹ̀ gbogbo ohun tó dání bẹ́nu súnà àtàwádàn àrífkẹ́ alimusamaha alaafu arahma gbogbo ohun tó dáa látòkèdélẹ̀ náà ní bẹ nínú súnà gbogbo ohun tó dáa yìí náà làwọn ọ̀tá fẹ́ wá dojúkọ tán bá sì dojúkọ àwọn kì í wọ́n dojúkọ àwa mùsùlùmí gbogbo àwọn kan dáadáa yìí tán bá ti wá gbà lọ́wọ́ wa tán gbà kó lọ́wọ́ wa ẹ rí i pé àwa mùsùlùmí àní torí pé nígbà tí anabi wa sallam tí ó sọ̀rọ̀ ó ní innama bu'ithtu li utammima makarima al-akhlaq ọlọ́run gan-an al-Qur'an sọ báyìí pé wa innaka la'ala khulqin azim wa ma arsalnaka illa rahmatan lil alamin so gbogbo àwọn wà yìí látòkèdélẹ̀ láwọn wà dáadáa àtàwọn ìgbésẹ̀ dáadáa yìí tí islam pè wá sí tí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tó pè wá sí náà ni ẹ jẹ́ ká máa hùn níwà ká sì máa ṣàmójútó gbogbo ohun tá a bá bá lẹ́rìí ní quran àti sunna so wọn bá yìí tá a sọ yìí náà bó yìí tí ó bá jẹ́ dáadáa ń bẹ kọ́lọ́n kó gbalẹ́sìn èyí tó bá dá ṣiṣe kọ́lọ́n kó ṣe àforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. wa rahmatulah wa barakatu.